ètò wa ètò yín Miliki Express ṣe dáadáa làbá yín ẹ̀yin dáàdi wa ẹ̀yin mọ́mì wa nílé lóko lọ́nà àti níbikíbi tí ẹ bá ti ní àǹfààní láti máa jẹ̀gbádùn ètò wa lénìí mo kí yín káàbọ̀ sí orí ètò wa Miliki Express ẹ níbi tó yẹ pé tẹ́ bá ti rí wa ẹ ti mọ̀ wípé gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbo àwọn olóṣèré ní oko tíátà oko sinimá gbogbo ìròyìn lọ́lọ́kan nípa àwọn gbajúgbajà olóṣèré wa ibi ìbàlẹ̀ ti ní àǹfààní láti máa gbọ́ àti wípé ní ọjọ́ tòní yìí ètò àrà ọ̀tọ̀ la mú wá fún yín lénìí èmi nìkan kọ́ ló wà ní orí ètò gbogbo èyí tó ti ń wò wá tipẹ́tipẹ́tipẹ́ bí ọdún kan sẹ́yìn mọ̀ wípé ọ̀rẹ́ mi olólùfẹ́ mi tajijọ́ máa ń tukọ̀ ètò yìí ọláyẹmí làwà kọ́rin ìrìn àjò wọn ti padà sí orí ètò báyìí o àjìjọ wà ní orí ètò lénìí ni ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí orúkọ tèmi ni olúwa tóyìn òkí okun onílé bẹ́ẹ̀ la ṣe ń kíni nílùú tèmi ṣàlàfíà kan gbogbo ẹ̀yin tèmi mo dẹ̀ mọ̀ pé ẹ̀ ń jẹ́ gbádùn wa ní ọ̀sẹ̀ọ̀sẹ̀ nítorí pé mo máa ń gbọ́ èsì tí ẹ máa ń fi fún wa ní orí ẹ̀rọ ayélujára ẹ kí n tó máa tẹ̀síwájú èmi nìkan kọ́ ló wà bíbá ọláyẹmí hmm. káàbọ̀ ẹ kúlẹ̀ lóko lọ́nà àti nírìn àjò pẹ̀lú gbogbo ẹ̀yin olólùfẹ́ mi gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò Miliki Express mo máa kí yín mo kí yín mo kí mo gẹ̀ mo tún yín kì ẹ kú ijọ́ mm. mẹ́ta kan ṣé dáadáa ni mo bá yín ṣàlàáfíà ni ẹ̀yin gẹ́gẹ́ bí Tóyìn Òkì ṣe sọ fún ìrìn àjò mo ti wá padà dé báyìí mo dẹ̀ wá ń dúpẹ́ lọ́wọ́ ọba àlárìràbí tó mú mi dé láyọ̀ àti àlàáfíà tó tún mú wa ká tún fojú yinjú ká tún ríra pẹ̀lú ayọ̀ àti àlàáfíà arábìnrin gbajúgbajà òṣèré ni tí a mọ̀ sí ìyàwó Paso ó pìrìmíà móvì ẹ̀ lọ́sẹ̀ tó kọjá orúkọ móvì hmm. náà ni Aminatu Dangote hmm. oríṣiríṣi àwọn <laughs> àgbà òṣèré ló kópa náà ṣe náà yẹ eh, ìyàwó Paso sí ní ọjọ́ tó pìrìmíà móvì rẹ̀ yìí bákan náà ni gbajúgbajà adẹ́rìn pòṣónù ni ọ̀gbẹ́ni Láre Omiyinka tí gbogbo ayé mọ̀ sí bàbá Ìjẹ̀ṣà ṣe ni wọ́n rẹ́rìí ṣẹ̀ṣẹ̀ṣẹ̀ṣẹ̀ nítorí pé kí ni wọ́n ṣẹ̀ṣẹ̀ ẹ̀ńdọ́ọ̀sì wọn ni o wọ́n ṣẹ̀ṣẹ̀ hmm. fún wọn ní bísínẹ́sì tuntun báyìí báyìí. gbajúgbajà olóṣèré Tóyìn Abraham òun ló má ti jáde lórí ẹ̀rọ ayélujára Instagram láti sọ wípé I am not married o hmm. ó ní gbogbo ẹ̀yin sọ̀rọ̀sọ̀rọ̀ orí ẹ̀rọ ayélujára pé wọ́n ti tún dé o pé kàn jọ torí ọlọ́run pé kàn fi òun sílẹ̀ pé nígbà tóun bá ṣe tán láti lọ́kọ òun máa jẹ́ kí gbogbo ayé gan gbogbo ọ̀run ló máa mọ̀ pé òun ti ṣe tán láti lọ́kọ ó ní ṣùgbọ́n gbogbo ìròyìn tó ń gbé káàkiri káàkiri pé ẹ òun fẹ́ olóṣèré kan pé irọ́ pátápátápátá ni o ó lóun ò fẹ́ sọ̀rọ̀ tẹ́lẹ̀ ó ní ṣùgbọ́n ní báyìí báyìí ó ń bí òun nínú nítorí náà ó ti jáde láti sọ wípé ẹ dẹ́kun àwọn ìròyìn tí ò sóòótọ́ ń bẹ̀ tẹ máa ń sọ káàkiri hmm. lórí ẹ̀rọ ayélujára ta ló sọ bẹ́ẹ̀ Tóyìn Abraham ló sọ pé I am not yet married ẹ ìròyìn tí mo tún wá fún yín náà ni gbajúgbajà olóṣèré bọ̀dá wa ẹ̀gbọ́n wa Dẹjọ́ Tófúlù wọ́n mà ti di bàbá àgbà wọ́n ti di grandfather bẹ́ẹ̀ ni o wọ́n ti di grandfather ìyẹn ọkọ̀ máa máa wò wọ́n bẹ́ẹ̀ yẹn bẹ́ẹ̀ máa rò pé bóyá ọ̀pọ̀lọpọ̀ ló ti rò wípé ọjọ́ ò tí ì sí lórí ah, bọ̀dá dẹjọ́ bàbá ti di ah. grandfather ọmọ wọn kan ó bí ọmọ wọ́n dẹ̀ jáde lórí ẹ̀rọ ayélujára wọn láti dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé welcome to our home baby tí ọlọ́run fún wọn ìròyìn tí mo tún wá fún yín náà ni Nkechi Blessing Sunday hmm. ó dàbí wípé ọdún yìí ọdún ọdún ọdún tó yàtọ̀ sí fún arábìnrin yìí ni nítorí pé láìpẹ́ ni wọ́n jáde lórí ẹ̀rọ ayélujára wọn láti sọ pé àwọn náà máa ti di aṣojú fún ilé ìtalẹ̀ kan o ilé iṣẹ́ ìtalẹ̀ àti ìtalẹ̀ kan ní Èkó ń bíbáyìí hmm. àwọn náà ti di ambassador wọ́n ti jáde lórí ẹ̀rọ ayélujára láti sọ wípé àwọn ò fẹ́ sọ̀rọ̀ wọ́n ní ṣùgbọ́n oore ọlọ́run lórí wọn lọ́dún yìí ti pọ̀ jù nítorí náà wọ́n ní pé káwọn èèyàn wá bá wọn dúpẹ́ kán wá bá wọn yọ̀ ẹ má tún gbàgbé pé ní ọdún yìí náà mo fi ṣèròyìn pé arábìnrin Nkechi Blessing níbi tọ́lọ́run ti fi mọ́tò tuntun tó fi ta wọ́n lọ́rẹ irú ire báyìí kò ní tán ní ọ̀dẹ̀dẹ̀ wa o.